إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مذل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́wọ́n bá wa atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam àbí allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa lórí ìfẹ́ ìjọsìn kan kódà kó má dálé wa nígbàyà inshallah atúmọ̀ tẹ̀síwájú lórí àlàyé tírà kìtàbù tawhid títí ash-shaykh محمد بن عبد الوهاب رحمه الله برحمته الواسعة آه، ونباب قول الله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله أفاتش الأيايا تنبنو سورة البقرة aya 165. sixty five òun náà ni wọ́n fi bẹ̀rẹ̀ báàbù yìí ọlọ́wọ́n bá àdìkíọ́lá nù aya yìí ó ní wàmínà nas ń bẹnu àwọn èèyàn man yàtàkìrù min dúniláhi àndáadáa àwọn tí wọ́n mú àwọn igbákejì lẹ́yìn ọlọ́run wọ́n mú àwọn igbákejì nú àwọn ẹ̀dá ọlọ́run wọ́n fi wọ́n ṣe gbákejì ọlọ́run yuhibbunahum kahubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n nífẹ̀ẹ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run eléyìí nínú àwọn etí ọmọ ìdí ènìyàn ìta tó ń bá lọ́wọ́ wọn nìyẹn wọ́n ti mú àwọn èèyàn kan nú àwọn ẹ̀dá ọlọ́run ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ ọmọ anábì Adam aleyhi salatu wa salam. ó lè jẹ́ ọmọ anábì Adam ó lè jẹ́ ìkánú àwọn àlìjànú náà ni wọ́n mú gẹ́gẹ́ bí igbákejì ọlọ́run ó lè jẹ́ nǹkan nínú àwọn ẹ̀dá ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ ní yuhibbunahum kahubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹni yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ìkànnú àwọn etí máa ba ìsìláàmù jẹ́ òun náà ní tí apá amúwá gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ ọ́nà ááyà yìí kéèyàn fún ọlọ́wọ́n ọba àdìkẹ́lá ní igbákejì ọlọ́wọ́n ọba àlejò ọláwọ̀ nígbàkejì kò ní olùrànlọ́wọ́ ìgbàtọ́ ọlọ́wọ́n ó da ọmọ yìí ọmọ anábì ádámù alayhi salatu wa salam ọlọ́wọ́n ò sí kìnyẹn lọ́wọ́ ẹnì kankan gbàtí ó da sánmà ilẹ̀ àti gbogbo tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ọlọ́wọ́n ò béèrè fún ìrànlọ́wọ́ ẹnì ọlọ́wọ́n ò béèrè fún ìrànlọ́wọ́ ẹnì tòtàwálé ẹni tí ń mú ẹnìkan gẹ́gẹ́ bí igbákejì ọlọ́run láti máa ṣe kíni débi wípé yóò èbó na homka hobìlà ọlọ́run ni wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹni wọ̀n yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ tó yẹ ká fún ọlọ́run wọ́n wá ń gbé fún nǹkan mí inú àwọn ẹ̀dá ọlọ́run ìkanú àwọn ìran ṣírkù ni ìkanú àwọn ìran kí ọmọ ìdé ènìyàn fún wọn bá ọlọ́run wá orogún inú àwọn ọ̀nà tí wọ́n ń gbà bá ọlọ́run wá orogún òun náà ni kéèyàn ó máa gbé ẹ̀tọ́ ọlọ́run fún nǹkan mi ó fẹ́ nífẹ̀ẹ́ kankan nú àwọn ẹ̀dá ọlọ́run ìfẹ́ tó ó ní sí nǹkan yẹn ò gbọ́dọ̀ tó ìfẹ́ tó ní sí ọlọ́run subhanahu wa ta'ala sọyìn tí ìfẹ́ tó ní sí ọlọ́run àbí ìfẹ́ tó ní sí nǹkan kan àbọ̀mọ̀ ìdí ènìyàn kan tó bá ti ṣe déédéé ìfẹ́ tó ní sí ọlọ́run ẹnìyẹn ó ti kó sí ọ̀kan nínú àwọn ọmọ tá ń ní sheku mahaba ẹbọ ṣíṣe látara ìfẹ́ níní torí pé implication rẹ̀ ni wípé nǹkan téèyàn nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí èèyàn ṣe nífẹ̀ẹ́ ọlọ́run tó bá di wípé òfin ọlọ́run ó ń kọlu ìǹtẹ́ni ìyẹn fẹ́ irú ẹni tó nífẹ̀ẹ́ nìyẹn yóò máa kọ̀m̀pìẹ̀ èwo ni kóun ṣe nu méjèèjì nígbà tó jẹ́ wípé ọlọ́run ọba àlékiọ́lá ló yẹ kó máa lékè ṣùgbọ́n torí pé ìfẹ́ tó ní sí ọlọ́run àti ìfẹ́ tó ní sí nǹkan àbí ẹ̀dá kan ó ti ṣe déédé lẹ́mìí rẹ̀ yóò máa wá kọ̀m̀pìẹ̀ èwo ni kí n ṣe èwo ni kí n gbéjù sílẹ̀ ìgbà míì ó lè tàn wọ́n lẹ́mìí ẹ̀ wípé kó gbé tọ́lọ́run jù sílẹ̀ kó ṣe tẹ́niyẹn fẹ́ látara wípé ìfẹ́ tó ní sí ẹniyẹn lágbára ẹlòmíì yóò nífẹ̀ẹ́ nǹkan míì ju bó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run lọ ó lè má wí jáde lẹ́nu ṣùgbọ́n látara tó ń ṣe yóò jẹ́ ká mọ̀ wípé lágbájá ó ti nífẹ̀ẹ́ nǹkan yẹn ju nǹkan ju gbogbo nǹkan lọ ibu ju Allah subhanahu wa ta'ala lọ ṣírkù mahabba lára ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe ẹbọ bí ọlọ́run ni lára ọ̀nà táwọn èèyàn ń gbà bá ọlọ́run wá orogún ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan kan ju bá a ṣe nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kódà ìfẹ́ wa sí nǹkan kan kò gbọ́dọ̀ ṣe déédé ìfẹ́ wa sí ọlọ́run subhanahu wa ta'ala kò gbọ́dọ̀ ṣe déédé torí pé tọ́lọ̀ mú wa níbi yuhibbunahum kahubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹni wọ̀nyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala so àṣẹ ó máa kọlu àṣẹ àṣẹ tàwọn ẹni yẹn yóò máa kọlu àṣẹ tọlọ́hún lẹ́mìí ẹni tó nífẹ̀ẹ́ wọn torí kó ti nífẹ̀ẹ́ wọn bákan kan náà ọlọ́ni walladhina amanu ashaddu hubban lillah ṣẹ̀rí àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ àwọn onígbàgbọ́ òdodo ìfẹ́ wọn sí ẹnikẹ́ni láyé wọn lè jẹ́ kó ṣe déédéé ìfẹ́ wọn tí wọ́n ní sí ọlọ́run ashaddu hubban lillah wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba gan ju gbogbo nǹkan lọ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan lọ ju ọmọ ìdí ènìyàn lọ ju àwọn òbí wọn lọ ju àwọn ọmọ wọn lọ ibù ju ara wọn fúnra wọn lọ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju dúkìá lọ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju gbogbo ọrọ̀ ilé ayé lọ ọlọ́run fi lé ìròyìn àwọn àwọn onígbàgbọ́ òdodo pé walladina amanu ashaddu hubban lillah ajá wípé àwọn tá a sọ lálàkọ́kọ́ yẹn iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ gèfèrí ni iṣẹ́ gèfèrí ni wa minan nas man yattakhidhu man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah hadha shirkun billah ẹni tá a bá ti mú ọjọ́ bí ìgbákejì fún ọlọ́run pé bọ́lá ọmọ ṣe ń pàṣẹ òun náà lágbára àti pàṣẹ òun náà ní kápá àti pàṣẹ àwa fi ń wé ọlọ́run ọmọ ìdí ènìyàn wá nífẹ̀ẹ́ ènìyàn kọjá àlà subhanallah tó hàdà shirkun billah ẹ̀bọ ló ń ṣe ó ń bá ọlọ́run wá orogún níbi ìjọsìn. tọ́fà mú àyà yìí wá láti ṣàlàyé wípé níta ń pè ní ìfẹ́ ẹ̀bọ lè wọnú ẹ̀ ẹ̀bọ lè wọnú ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ó ti sọ̀rọ̀ ẹbọ ṣíṣe kúrú ẹran dúdú wípé a dú nǹkan ẹni tó ń dú nǹkan ó lè dú kókó yọnu ọlọ́run ó lè dú nǹkan kókó ìbínú ọlọ́run kódà kó tara ní tó dú yẹn kó di kékeré kò sí ọ̀nà tí ẹbọ wò sí lè wọlé sí iṣẹ́ ọmọ ànábì ádámù lára so ibi ká nífẹ̀ẹ́ yẹn ìfẹ́ tá a bá ní sí ọmọ èdè ènìyàn kan kò gbọ́dọ̀ tó ìfẹ́ tá a ní sí Allah subhanahu wa ta'ala bóòlù yẹn ti fẹ́ mọ̀ gbàtọ́lọ̀ bá pẹ́ láṣẹ tẹni tó nífẹ̀ẹ́ yẹn náà bá fẹ́ nǹkan ní tó takò àṣẹ tọlọ́hun tó bá ti ń yẹ̀ wò ó ti túmọ̀ sí pé ìfẹ́ ọlọ́run ọba ò tóbi ẹ̀ ṣùgbọ́n tó bá ti rí i pé náà tọlọ́run ọba ló gbọ́dọ̀ lékè tọlọ́run ló gbọ́dọ̀ lékè ahan àpẹẹrẹ ìmánì nìyẹn walladhina amanu ashaddu hubban lillah àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju gbogbo nǹkan lọ ẹlòmíì ìfẹ́ rẹ̀ tó ní ọ̀dọ̀ ṣéwù rẹ̀ ló wà ó nífẹ̀ẹ́ ṣéwù ó nífẹ̀ẹ́ àfá rẹ̀ ìkọjá ààyè ìkọjá àlà ó wọ̀ ọ́ látara ìfẹ́ tó ní sí àfá rẹ̀ kò sí tí ó lè dánwò kò sí tí ó lè wí kò sí tí ó lè yí padà nípa ọ̀rọ̀ ẹ̀sìn láti fẹ́bọ̀ àfa rẹ̀ torí pé ibi táfa rẹ̀ ń lọ nìyẹn káfa rẹ̀ máa wọgbó lọ kó kílíẹ̀ sí wípé igbó làfa ń wọ̀ lọ yóò sì mọ yóò sì mọ wá justification láti ṣàlàyé wípé kò yé yín ni ẹ zọhìrì yà ó lẹ́yìn àfa wa sọ́hìbùl bàbí bàbí níyà ó gbogbo ẹ̀ lọ́lọ́run fi yé àwọn nǹkan tó pamọ́ oyè àfàwà yóò máa wá justification fún tápá àwọn yẹn ṣe bó ṣe ń wọ gbọdọ̀ ẹ̀rí lára wọn nìyẹn wọ́n nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ ọmọ èdè ènìyàn kàfúbìlà gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run kódà ìfẹ́ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run mú mú lẹ́mí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bí ìfẹ́ àfa àwọn ṣe mú wọn. eléyìí nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe ẹbọ sí Allah subhanahu wa ta'ala ni tó ló fi dá wípé àwọn àfáà sọ fún wa wípé mahabbatu ìbádà ń bẹ wọ́n sọ wípé alimahabba tanqasimu ila qismayni ìfẹ́ ọ̀nà méjì náà ló máa ń pín sí mahabbatu ìbádà alákọ̀ọ́kọ́ òun náà ní ìfẹ́ tó ní ìbáṣepọ̀ mọ́ ìjọsìn àtàzálùl wàtàzíìmù ká máa gbéyàn tó bí kọjá bó ṣe mọ kọjá bó ṣe yẹ ẹ̀rí tẹ́nìkan tóbi lẹ́mí wa kọjá bó ṣe yẹ eléyìí ò túmọ̀ sí pé ká má ṣàpọ́nlé àwọn èèyàn ṣùgbọ́n tẹ́nìkan wá tóbi débi wípé kó mọ ṣẹ̀sófin ọlọ́run ọba àá kájú kúrò bẹ́ẹ̀ pé a bàbá yìí tóbi kọjá bẹ́ẹ̀ ẹ̀rí mahabbatu ibada nìyẹn wàhálà shirkun billah ẹni tó bá nírú mahaba yìí mushrikun shirkan akbar ẹ̀rí ẹni yẹn ẹbọ ńláńlá òun ló ń kó sí yẹn àwọn ẹlòmíì ṣírkù mahaba yìí àbí mahaba tó ìbáda yìí wọ́n á ní fún àwọn ṣéwù ṣéwù ṣéwù tí wọ́n ti lọ wọ́n kà wọ́n fún àwọn tí wọ́n lè ṣe mistake ìfẹ́ tí wọ́n ní sí wọn sẹ́nìkan bá sọ̀rọ̀ ṣéwù yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láì dáa ó fẹ́ lè mú ìdàkó bẹ́ orí ẹni yẹn ṣùgbọ́n tá máa sọ̀rọ̀ ọlọ́run láì dálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ subhanahu wa ta'ala amma yasifun kò tiẹ̀ ní ṣe lára bákanbákan kò ní ṣe lára bákanbákan ṣùgbọ́n tá máa sọ̀rọ̀ ṣéwù rẹ̀ àmọ́ sọ̀rọ̀ mùdírù rẹ̀ yóò fẹ́ lè forí la igi kò ní fi tí òfẹ́ lè tí ò ní fẹ́ dánwò ara rẹ̀ ò ní balẹ̀ mọ́ bí kò máa gbé àwọn ẹ̀ṣẹ́ pè ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ ọlọ́run ẹnìkan sọ̀rọ̀ ọlọ́run láì dá ẹnìkan sọ̀rọ̀ alukurani láìda ẹnìkan sọ̀rọ̀ anabiwa muhammad láìda sallallahu alayhi wa sallam kò tu irun kan lára rẹ̀ kò tiẹ̀ feel anything kẹ́niyẹn kó chẹ́kì ara rẹ̀ dáadáa ìfẹ́ ọlọ́run ọba òmùmúlẹ́mì rẹ̀ ìfẹ́ ìsìláàmù òmùmúlẹ́mì rẹ̀ ìfẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò sílẹ̀mì rẹ̀ so mahabbatu ibada ìfẹ́ ìjọsìn tó ní ìbáṣe pẹ̀lú ìjọsìn a gbọ́dọ̀ fi fún ẹni kankan yà sí Allah subhanahu wa ta'ala àtìkù sani ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni mahabbatun laysat bi ibada òun ni ìfẹ́ tó jẹ́ wípé kò ní kankan ṣe pẹ̀lú ìjọsìn kò ní òun ṣe pẹ̀lú ìjọsìn àwọn afáàfọ́ yìí pé oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà wá ìgbà míì àkọ́kọ́ ó lè jẹ́ alimahabatu lillah wa billah ká nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́hún bí ká nífẹ̀ẹ́ lágbájá nítorí ìtọ́lọ́hún òun nítorí máa yìí sẹ́yìn fúnra rẹ̀ kì í ṣe ìjọsìn ṣùgbọ́n ó lè padà di wípé ẹni tó ń ṣe ó gbà láadáa torí kí ni torí kó ń ṣe torí ìtọ́lọ́hún ó nífẹ̀ẹ́ mùsùlùmí kan kò nífẹ̀ẹ́ torí nǹkan mi kì í ṣe torí owó kì í ṣe torí iyì kì ṣe torí popularity ṣùgbọ́n torí pé nìyẹn jẹ́ ẹrú sí ọlọ́run ọba lódodo torí pé nìyẹn jẹ́ ní tó ju pájú sẹ́lẹ̀ fún ọlọ́run ló fi nífẹ̀ẹ́ rẹ̀ alimahabalila ẹ̀rí ká nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́run. kí o nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run nítorí tọ́lọ́run kó nífẹ̀ẹ́ àwọn ẹni rí nítorí tọ́lọ́run kò sí nǹkan tó burú mbẹ̀ ẹ̀rí kò sí nǹkan tó burú mbẹ̀ kí yẹn nífẹ̀ẹ́ láti ṣe ìjọsìn nítorí tọ́lọ́run ó ní fi àti kírun nítorí tọ́lọ́n ó ní fi àti ṣe àwọn a'malul khair àwọn iṣẹ́ dáadáa lóníranran nítorí tọ́lọ́n tíyẹn ò nífẹ̀ẹ́ Ramadan pé a tí Ramadan bá ti ń bọ̀ inú rẹ̀ mọ́ ń dùn ẹ́ Ramadan ń bọ̀ wá inú rẹ̀ mọ́ ń dùn àpẹẹrẹ ìmánì ni àpẹẹrẹ ìmánì ni ẹni tí rẹ̀ bá ń bàjẹ́ torí pé Ramadan ń bọ̀ àbí ìbádà kan ń bọ̀ inú rẹ̀ ń bàjẹ́ kó tẹ̀kì àníyàn rẹ̀ kó tẹ̀kì ẹ̀mí rẹ̀ wò dáadáa nǹkan kan kọlu ìmọ̀ọ́nì rẹ̀ mùsùlùmí àwọn ọ̀jọ́ kí inú wa máa dùn ife ìbáàdà kan ń bọ̀ wá rọmọdọ́nù ni wọn ò tún máa bẹ ọlọ́run oṣù mẹ́fà ṣáájú pé rọmọdọ́n tó dé ni wọn máa sọ yìí ọlọ́run jẹ́ kí Ramadan tó ń bọ̀ yìí bá mi láyé yóò bá wa láyé òun ti mọ bẹ ọlọ́run oṣù mẹ́fà ti fọ́ Ramadan tí Ramadan yẹn bá bá wọn láyé oṣù mẹ́fà lẹ́yìn Ramadan wọ́n mọ̀ fi bẹ ọlọ́run kọ́lọ́run gba ìjọsìn tí wọ́n ṣe ní Ramadan lẹ́yìn oṣù mẹ́fà yẹn wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bẹ ọlọ́run ọlọ́run jẹ́ kí Ramadan mẹ́tọ́ tó ń bọ̀ máa bàjẹ́ ẹni sínú rẹ̀ bá ń bàjẹ́ wípé yéé àgbọ̀ dé lọ́wọ́ irú nǹkan wọlé lé báyìí kò sì ṣe é mọ́ gbà inú rẹ̀ wọ́n bàjẹ́ ìjọsìn ọlọ́run kan ló ń bọ̀ inú rẹ̀ ń bàjẹ́ tẹ́nìyẹn ṣẹ́kì ara rẹ̀ dáadáa ó ṣẹ́kì gbàgbọ́ rẹ̀ wò dáadáa adágbéwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ju'ilat qurratu aini fi salah ọlọ́run fi ìtutù ojú mi ó fi sára àrùn kíkí ìyẹn ni wípé inú ànábì máa ń dùn lásìkò òun bá ti ń bọ̀ àbòtí tó inú rẹ̀ á máa dùn sallallahu alaihi wa sallam bó ṣe ẹkẹ́ mi mùmìnì rí nìyẹn bó ṣe ẹkẹ́ mi wá rí nìyẹn so kéèyàn ó nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́n ó nífẹ̀ẹ́ oṣù Ramadan àsìkò Ramadan nítorí ìtọ́lọ́n kì í ṣe torí oúnjẹ pé a ah, oúnjẹ surplus mọ́ṣáláṣí káàkiri ẹ̀ ó nífẹ̀ẹ́ oṣù yẹn nítorí ìtọ́lọ́n ẹ mẹ́wàá gbẹ̀yìn Ramadan ó nífẹ̀ẹ́ tó ìtọ́lọ́ ó nífẹ̀ẹ́ àwọn ààyè tá a ti ń ṣe ìjọsìn bíi mọ́ṣáláṣí bíi Mẹ́kà Kàábà gbogbo Sọ̀fà àti Márùwà gbogbo àwọn ààyè wọ̀nyẹn tó jẹ́ ààyè ìjọsìn ó nífẹ̀ẹ́ wọn torí tọ́lọ́ eléyìí kò sí nǹkan tó burú mbẹ́. bákan náà ìgbà míì ìfẹ́ a máa jẹ́ ìfẹ́ rahma ishfaq wa rahma ìlànà èèyàn kéèyàn máa láàánú ẹnìkan kó láàánú ẹ lẹ́mìí kó láàánú ẹ lójú gẹ́gẹ́ bí ìfẹ́ tí òbí máa ń ní sí ọmọ gẹ́gẹ́ bí ìfẹ́ téèyàn máa ń ní sí àwọn ọmọ naturally ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń everybody wàá fẹ́ gbé wàá láìsí bó ṣe ń gbọ́wọ́ wàá láìsí bó ṣe ń ra wàá láìsí àwọn action tó ń ṣe everybody máa ń láìka ọmọ kéékèèké ìfẹ́ yẹn natural ìfẹ́ tọ́lọ́run fi sọmọ ilé yẹn lára rẹ̀ pé ká nífẹ̀ẹ́ àwọn ọmọ kéékèèké eléyìí kò sí nǹkan tó rọ́ǹkì níbi irú ìfẹ́ báyìí lára ìkánú àwọn ìran ìfẹ́ táwọn èèyàn máa ń ní náà ni ìfẹ́ lọ́kọ-láya tá a máa ń ní síra wa ìkánú àwọn ìran ìfẹ́ náà ni ṣùgbọ́n gbogbo àwọn ìfẹ́ tàn kàkalẹ̀ yìí kò sí kankan nú ẹ̀ tó gbọ́dọ̀ lékè ìfẹ́ tá a ní sí ọlọ́run subhanahu wa ta'ala kódà kò gbọ́dọ̀ lékè ìfẹ́ tá ní sí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló fà tó fi jẹ́ wípé nínú àyà ó tẹ̀lé ọlọ́ni wà kọ́ọ̀lùhù afáàní wà kọ́ọ̀lùhù ọlọ́wọ́n bá àdékọ́lá tó sọ yìí pé kul in kana aba ukum aya yìí ó ń bẹnu suratu tawba aya twenty four ọlọ́ni in kana aba ukum tó bá jẹ́ wípé àwọn bàbá yín wa abna ukum àti àwọn ọmọ yín wa ikhwanukum àti àwọn ọmọ ìyá yín wa azwajukum àti àwọn ìyàwó yín àwọn ọkọ yín wa ashiratukum àti àwọn tí wọ́n súnmọ́ yín nínú fámìlì wa amwalun iqtaraftumuha àti àwọn dúkìá tẹ́ ẹ kó wa tijaratun àti òwò tẹ́yìn ṣe takhshawna kasadaha tẹ́ ń bẹ̀rù ìparun fún wà masakin tardawnaha àti àwọn ilé tẹ́ ẹ kó jọ ahabba ilaykum minallahi wa rasulihi àwọn lẹ nífẹ̀ẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ subhanallah wa jihadin fi sabilihi ẹ̀kúdà yìí nífẹ̀ẹ́ rẹ̀ ju kẹ̀kẹ́ jihad ju ọlọ́run ọba fatarabbasu hatta ya'tiya Allahu bi amri ọlọ́run ní ẹ máa retí ìyà ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀wọ̀n tó kàkà lẹ̀ ọlọ́run dárúkọ gbogbo ìran táwọn ilé ènìyàn máa nífẹ̀ẹ́ láyé lọ́n ti dárúkọ nínú sọ́ra yìí gbogbo ìran tọmọ ilé ènìyàn máa nífẹ̀ẹ́ láyé Suratu Tawbah àyà twenty four ọlọ́run dárúkọ àwọn bàbá wa àwọn ẹlòmíì àwọn bàbá wọn ni wọ́n nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ àwọn bàbá wọn ẹlòmíì nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ju gbogbo nǹkan lọ tó bá dárúkọ bàbá rẹ̀ tó mẹ́tò lọ tó nǹkan kan bí ó dì sí bàbá rẹ̀ ó lè tán síbẹ̀ ẹ̀rí ọlọ́ni ń kánà ábà òkú pẹ́pẹ́ àwọn òbí yín àwọn bàbá yín ni lẹ́ni ìfẹ́ ju ọlọ́run lọ ju òjíṣẹ́ rẹ̀ lọ wà abúná òkú àbáwọn ọmọ yín lẹ́ni ìfẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ wà ìkwánukún àbí àwọn ọmọ ẹ̀yà yín àwọn brothers yín àwọn sisters yín lẹ́ni ìfẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ lọ wà azùwájukún àbí àwọn ìyàwó yín lẹ́ni ìfẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ lọ wà àṣírọ́tukún àbí àwọn family yín ẹ́ àwọn ń fún yín àwọn á ń sin yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nífẹ̀ẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ. wá àmùwá ló ní kùtàrọ̀ tùmù ha àbí owó dúkìá tẹ́ kó jọ dọ́là pound million billion òun lẹ́nífẹ̀ẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ. wàtíjárọ̀ tún takṣáwọn kàkádà ha àbí business sẹ́yìn ṣe owó sẹ́yìn ṣe company sẹ́yìn lẹ́nífẹ̀ẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ ah, wà màsáàtì ń ta ọ̀nà hà àbí àwọn ilé tẹ kọjọ tẹ kọ́ sí lẹ́kí tẹ kọ́ sí uk tẹ kọ́ sí vi tẹ kọ́ sí gbogbo ẹ̀ ìkòyí mọ́ra wọn òun lẹ nífẹ̀ẹ́ ju ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ subhanallah ahaba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabili kódà ẹ nífẹ̀ẹ́ àwọn nǹkan yẹn ju kẹ́ ṣe jihad ju ọ̀nà ọlọ́run ọba lọ ọlọ́run ní fatarabbasu ẹ máa retí ìyà ọlọ́run fátàrọ̀ bá sù ẹ máa retí o ata yàtì Allahu bi amrihi táṣẹ ọlọ́wọ́n bá àdìsẹ́láwọ́ fi dé kí ni àṣẹ náà ìyá ọlọ́wọ́n bá ní promise ọlọ́wọ́n ní gbogbo àwọn ìran tọmọ ìdí ènìyàn nífẹ̀ẹ́ tó fi takò fin ọlọ́run òun ọlọ́run ti kọjọ síbi ẹlòmíì dúkìá ni kò lè fi dúkìá rẹ̀ ṣeré ṣùgbọ́n tó máa fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣeré kò ní tàlẹ́ díẹ̀ tẹ́nìkan máa bú ọlọ́run kò ní tàlẹ́ díẹ̀ kẹ́ni kan jó kúránì náà kò ní pàdé sí ẹ̀ kò sí ẹ̀rí sí kankan kò fíìlì anything nínú rẹ̀ ṣùgbọ́n tó máa ń lẹ́nu bá bísínẹ́sì ẹ̀ àfa o lè tán síbẹ̀ ẹ̀rí o lè tán síbẹ̀ tó máa ń lẹ́nu bá dúkìá rẹ̀ pé kìnnì kan ó ṣe dúkìá rẹ̀ àbí kíni ẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ jóná bì kan ni ó lè bẹ̀rẹ̀ sí gbókìtì ó lè yẹ kọ́ mọ́ra rẹ̀ lára torí ẹ̀ nígbà tí pélé ayé ti rẹ̀ parẹ́ ṣùgbọ́n tó bá ní wọ́n sun mọ́sálásí kan níbi kan inú rẹ̀ ò ní bàjẹ́ subhanallah wọ́n bá ní wọ́n tún kùrọ̀ àìsàn níbi kan inú rẹ̀ ò ní bàjẹ́ irú mùsùlùmí bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣẹ́kì ìmánì rẹ̀ ọlọ́run dárúkọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìtọ́mọ ìdí ènìyàn máa ń nífẹ̀ẹ́ láyé náà nìyẹn lànàdùá Muhammad sallallahu alaihi yìí pé táà ìsà ó ti ṣorí ibú ta'isa ó ti ṣòro ìbú tani abdu dinar ẹrú dinar wà dirham ẹrú dirham bí ká sọ yìí pé ẹrú náírà ẹrú dọ́là ẹrú pound sterling ẹ ẹrú gold àti fàdákà ó ní ta'isa ó ti ṣòro ìbú o abdu dinar wà dirham wà fatifa ẹjọ́ ti sọ̀rọ̀ ẹ̀ di ẹrú owó ẹrú dúkìá in u'tiya radiya tá a máa fún tó bá rí tó ń lé ní owó inú rẹ̀ yóò máa dùn yóò máa yọ̀ wa illam yu'ta tí wọ́n bá fún inú rẹ̀ ò ní dùn yóò máa faraya yóò máa bínú yóò máa pòṣe yóò máa wò irú ìgbésí ayé wo lélẹ́yìí ẹrú owó ni owó ni ó mọ kọ̀ǹtúrò ìgbésí ayé rẹ̀ àti múnú owó yẹn gẹ́gẹ́ ó nà gẹ́ ẹrú bá abdu dinar lànà bí pẹ̀lú àwọn bẹ́ẹ̀ yẹn sallallahu alaihi wa sallam oníṣẹ́ ìsà olórí ẹni bẹ́ẹ̀ ti ṣòfò òfò ayé tàlùkìyàmà torí pé ó lè sacrifice òfin ìtọ́lọ́run fún owó láti dáàbò bo owó rẹ̀ láti dáàbò bo ọrọ̀ rẹ̀ dúkìá rẹ̀ kò bìkítà láti tapasọ́fin ọlọ́run kí nǹkan kan ṣàmọ́ ṣe dúkìá yẹn ẹlòmí ò bìkítà láti tapasọ́fin ọlọ́run kí nǹkan kan máa ṣe ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ àtọ́nkù rẹ̀ àtọkọ rẹ̀ àti fámìlì rẹ̀ sacrifice òfin tọlọ́hún láti protect wọn ta ni protector tí ìbá ṣe Allah subhanahu wa ta'ala sẹ́nìkan lágbára àti dáàbòbò ẹnìkan lẹ́yìn Allah subhanahu wa ta'ala so ìfẹ́ tọlọ́hún ló gbọ́dọ̀ máa lékè lẹ́mìí wa ní gbogbo ìgbà ẹni tí ìfẹ́ nǹkan kan àbí ìfẹ́ nìkan bá ti lékè lẹ́mìí rẹ̀ ju ìfẹ́ tọlọ́hún lọ kẹ́niyẹn máa chẹ́kì kó chẹ́kì àníyàn rẹ̀ kó chẹ́kì ìmánì rẹ̀ o nǹkan kan ti ń kọlù nǹkan kan ti rọ́lù ẹniyẹn kò gbọ́dọ̀ pàdé ọlọ́run bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ pàdé ọlọ́run bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé nínú àwọn ẹ̀kọ́ tí a fà tí ó mú wá nìyẹn ó ní Anas radiyallahu anhu ó mú hadith Anas wa radiyallahu anhu ó ní anna rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá àdìsẹ́ ọlá sọ yìí pé la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wa nasi ajma'in anabi ní ẹnì kọ̀ọ̀kan yìí ò sí ìdí onígbàgbọ́ òdodo sallallahu alayhi wa sallam ò sí ìdí nígbàgbọ́ hatta akuna ahabba ilayhi tẹ́mi ànábì ó fi di ẹni tó o nífẹ̀ẹ́ sí jùlọ tó tẹ́mi ànábì ó fi di ẹni tó o nífẹ̀ẹ́ sí jùlọ ó ní míwàládìhì ju ọmọ rẹ lọ wáwá àlídìhì ju bàbá rẹ lọ ju yá rẹ lọ wà náà àjùmáyìn ju gbogbo ẹ̀dá lọ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì ju gbogbo ẹ̀dá lọ ibùn ju bó ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ lọ ju bó ṣe nífẹ̀ẹ́ ànábì àmì ju bó ṣe nífẹ̀ẹ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì ju ẹnikẹ́ni lọ sallallahu alaihi wa sallam ẹ̀rí aribo ṣe ń tó bọ̀ wá àkọ́kọ́ ìfẹ́ tọlọ́run gbọ́dọ̀ lékè ìfẹ́ anybody ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ ànábì gbọ́dọ̀ lékè ìfẹ́ anybody lẹ́yìn ìfẹ́ tọlọ́run ìfẹ́ ànábì lẹ́mìí wa ó gbọ́dọ̀ lékè ìfẹ́ anybody tó tóbi jẹ́ wípé bóòlù ọmọ ìdí ènìyàn ó ṣe mọ̀ wípé òun nífẹ̀ẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ta'atuhu fima amara tó bá ti pa wá láṣẹ ká má sọ̀rọ̀ pé ṣègbà dìtì ni wo tó bá wùwà ká tó bá wà ká má tẹ̀lé rárá tó bá nífẹ̀ẹ́ Ànábì wàá ṣe kí ni o wàá tẹ̀lé hadithi tó kà yẹn ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n kó ti fún ẹ yẹn yóò wù ẹ láti gbọ́. wà á dẹ̀ tẹ̀lé o rẹ̀ níbẹ̀ ṣe nǹkan tí a sako ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ọkọ rẹ̀ tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ tó nífẹ̀ẹ́ bàbá rẹ̀ tó nífẹ̀ẹ́ kó wọn nínú o gbọ́dọ̀ wá ní ti ànábì jù bẹ́ẹ̀ lọ o wá gbọ́ ànábì sọ sallallahu alaihi wa sallam ó máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìfẹ́ tó ní sí láti fi hàn láti fi hàn ìgbà míì nǹkan mi wà tó jẹ́ wípé ó lè má jẹ́ ọ̀ràn yẹn ṣùgbọ́n torí pé o ti gbọ́ ibi ànábi ṣe sallallahu alaihi tó bá ti ṣe ní dáa ni ètò tí o máa ṣe ní dáa kò ní ṣe wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu aswad òkúta dúdú tí ń bẹ ní Kaaba ní Maka ó lọ síbẹ̀ ó ní inni a'lamu annaka hajar ó ní mo mọ̀ wípé òkúta ni wọ́n ti ní yìí òkúta ni ẹ́ la tadurru wala tanfa ó lè kó nira bẹ́ẹ̀ni kankan ó sì láǹfààní tó lè ṣe láwùlá á ní ra'aytu rasulallah yuqabbiluka tí ìbá ṣe wípé mo rí ànábì tó ń kíìsì rẹ òkúta yìí ni alhajarul aswad gẹ́gẹ́ bí ìjọsìn ó ní má kọ̀ bàlùtùkà mi ìrọ̀mọ́ kìí sí ẹ̀ ìfẹ́ inú títí ẹ̀ ní wípé kò wú kó ṣe nǹkan yẹn bó padà lọ ṣe torí kí ló fi ṣe torí ìfẹ́ tó ní sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé sanabi ṣe ó ṣe èmi náà ṣe àwọn sàádé bí tí wọ́n ní sí ànábì dé sallallahu alayhi wa sallam àwọn kan ní tí òun ṣe ara ìjọsìn ànábì ò ṣe torí ìjọsìn ó kàn ṣe torí nature títí ẹ̀ ní àwọn sọ̀hámà yẹn ó ṣì ṣe nǹkan yẹn torí ìfẹ́ tí wọ́n ní sí wọ́n nífẹ̀ẹ́ nìkan tó wọ́n ṣe nífẹ̀ẹ́ àdẹ́tù Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní Abdullahi ibn Umar ó kọ́ àwọn èèyàn lọ sí hajj àwọn èèyàn wá tẹ̀lé wọ́n wá dé abẹ́ ibi kan igi kan ó wá lọ sí abẹ́ ó wá gba abẹ́ ó mọ̀mọ̀ lọ gba abẹ́ igi yẹn ó fi ojú ọ̀nà lẹ̀ ó wá lọ gba abẹ́ igi àwọn èèyàn wá tẹ̀lé pé àmọ́ tó rí o tó fi gba abẹ́ igi ó wá débẹ̀ ó wá bẹ̀rẹ̀ ó tẹ̀ kọ̀kọ̀ bí ẹni tí kò fẹ́ kí igi àwọn bíráǹkì kí kó gbá lórí ó wá tẹ̀ bẹ́ẹ̀ ni kò ga tó àwọn branch yẹn ó kàn tẹ̀ kọ̀kọ̀ ló fi kọjá à wọ́n ní <laughs> èwo ló ń ṣe yìí ó ní bẹ́ẹ̀ ni mo ṣe rí àdàgbà Muhammad sọlọ́sálá bàtà àtẹ̀lé bàtà ó dí adé igi ó ṣe kí ni o ó tẹ̀ kọjá ń tẹ̀ ànábì ga tó ló fi tẹ̀ kò ṣe ìbádà tán gẹ́gẹ́ bí ìbádà ṣùgbọ́n torí pé àwọn ó ṣe fún ìbádà kò ṣe fún ìbádà o sánábì ṣe nǹkan yẹn wọ́n ṣe ó jókòó síbi kan òun náà lọ jókòó síbẹ̀ sallallahu alayhi wa sallam ìfẹ́ táwọn sọ̀hábà tí wọ́n ní sí ànábì ó pọ̀ gan ìkànnà àwọn sítúdẹ̀ǹtì Huzaifa ibn al-Yaman radiyallahu anhu òun ò bá nàbì láyé tàbí'í ni Huzaifa radiyallahu anhu tàbí'í ni sítúdẹ̀ǹtì rẹ̀ yìí wọ́n sọ fún yín pé ó ní orí ànábì rẹ̀ Huzaifa ó ní bẹ́ẹ̀ ni ó bá lò ó ní bẹ́ẹ̀ ni ó wà pẹ̀lú ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni òun ká lára ó ní òun búra pẹ̀lú ọlọ́run ó ní tó bá jẹ́ pé òun pàdé ànábì ni sallallahu alaihi wa sallam ó ní àwọn ọba máa gbé kọ́kọ́ lọ́rùn káàkiri ni ma taraknahu yamshi ala al-ardi àwọn ò jẹ́ kó máa rìn lórí ilẹ̀ pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ ẹ̀rí ó ń sọ nǹkan látara ìfẹ́ bó ṣe ń wò bó ṣe ń imagine kóhun tẹ̀ bá láyé ṣùgbọ́n kò láǹfààní láti pàdé ànágbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà nífẹ̀ẹ́ ànábì gan sallallahu alayhi wa sallam so kò sí nǹkan kan náà tó fi mú àwọn ìyàwó àwọn sàábé bẹ́ẹ̀ tí wọ́n ní sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni sínú ọ̀rọ̀ ẹ̀sìn ó dọ́dọ̀ ànábì ẹni sínú ọ̀rọ̀ ẹ̀sìn ó dọ́dọ̀ ànábì sànàbí bá ti wá pé báyìí ni bẹ́ẹ̀ náà ni a ṣe rí lẹ́nu gbogbo wọn àsìkò kì í sí kọ́nù kọ́hàn pé má lọ rówó anábì ti fún ní fatuwa ó wá ní òun á lọ rówó rárá o ní tó bá ti sọ ó ti sọ náà nìyẹn wọ́n ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni látara ìfẹ́ tí wọ́n ní tí àdàgbà Muhammad sọ̀rọ̀ sọ́la bó jẹ́ kí gbogbo mùsùlùmí ṣe rí nìyẹn ìfẹ́ rẹ̀ gbọ́dọ̀ lékè lẹ́mìí iwájú gbogbo ẹnikẹ́ni lọ àwọn èèyàn yìí mọ́ni wọn ti mẹ́hẹ̀ lẹ́nu ìmọ́ni wọn nípa ànábì Muhammad sọ̀rọ̀sọ́là ó ti mẹ́hẹ̀ gan wàláhì tó jẹ́ wípé tí ìkanú àwọn sọ̀hábà bá ṣe ti bá fi lè wà láyé lọ́jọ́ ìní á fẹ́ lè dìklẹ́ àwọn èèyàn bíi gbèsè rí pé a sánábì náà lẹ́ ń tìrìtì bẹ́ẹ̀ yẹn Abdullahi ibn Abbas radiyallahu anhuma ìgbà tó ń ṣàlàyé àyà tí ń bẹnu Suratul aya ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá àdìsẹ́lá ní yá ayọ́ alladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabiyyi ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jẹ́ kí ohùn yín lékè ohùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam wala tajharu lahu bil ẹ má máa jágbe mọ́ tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ kajahari ba'dikum li ba'din yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń jágbe mọ́ra yín à ń ta àbátọ̀ àmàlùkùn ẹni tó bá dán owó gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wà á ń tún látàṣà ọ̀rọ̀ ẹ̀ sí ní mọ̀ ẹ wo ìkìlọ̀ yẹn nùsọ́tún fòjọ́ kaba lè mọ títóbi ànábì bọ́lọ̀ sallallahu alaihi wasallam ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ń jágbe mọ́tẹ́ bá ti ń sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ pé kìnnì kan sọ̀rọ̀ àwòrán àjọwọ́ra gan àjọwọ́ra ọlọ́ni àtàbàtọ̀ àmàlùkù mọ̀ àǹtùm látàṣọ iṣẹ́ yìí lè bàjẹ́ látara nǹkan yẹn tẹ́sì ní mọ̀. Abdullahi ibn Abbas radiyallahu anhu ó sọ yìí pé kéèyàn má gbé ohun lékè ohun ànábì ó ní ẹni tí ò bá nábì lògbà tí ó pàdé rẹ̀ gan àwọn ọ̀rọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wa sallam ẹ kò gbọ́dọ̀ pariwo lórí ọ̀rọ̀ ànábì tí kò gbọ́dọ̀ wọ́n pariwo lórí ọ̀rọ̀ yẹn wọ́n ń kọ́ wà níbi fásitì sọ yí pé sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ máa yẹ ọ̀rọ̀ yẹn wò pé ẹ àti gbọ́ náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ la tẹ̀lé subhanallah. sáadé kan tó jẹ́ wípé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lásìkò rẹ̀ áyà tí mo kà yìí ìgbà tí àyà yẹn sọ̀kalẹ̀ ẹ̀rù bà á torí kúrò kó òun ni àyà yẹn ń bá wí òun jẹ́ nìkan tí ohun rẹ̀ máa ń lọ sókè àti mọ̀ pé àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá nípa bá ṣe máa ń sọ̀rọ̀ ẹlòmíì wulẹ̀ ní ohun ohun tó ga sẹ́yìn pé tó bá ń sọ̀rọ̀ kí ṣe kó ń jà ó kí ṣe kó ń bínú o ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ yóò dàbí àti kó ń bínú sọ̀rọ̀ ni torí kó ń wù ẹ̀ ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ń dá wa táwọn míì wà bẹ́ẹ̀ tó yẹ pé ohun ẹ ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ ibùkú máa bínú ẹ rò pé ohun ẹ ṣe wá dàbí ohun tó jẹ́ ń tùbá yìí ó ń bínú o ṣùgbọ́n ohun rẹ̀ ò lè kankan ohun ẹ rọ̀ ohun ẹ lẹ̀ bọ̀tẹ́lù míì ẹ̀dá tó lọ ń dání pé ohun ẹ lọ sókè kó mọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ ó máa ń pariwo sọ̀rọ̀ irúfẹ́ bẹ́ẹ̀ ni sàábẹ́ yẹn jẹ́ òun tó wọn tó bá ń sọ̀rọ̀ yóò dàbí àti pé ó ń bínú ṣùgbọ́n kò bínú tó bá ń sọ̀rọ̀ òun ẹ mọ́ lọ sókè ìgbà tí àyà yìí wọ́n sọ̀kalẹ̀ wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo látara fáwọn àtiwátákó fáwọn sọ́ọ̀tì nàbí ẹ má máa gbé ohun yín lókè ohun ànábì ẹ má máa jágbe mọ́ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ kí máa jágbe mọ́ra yín ẹ̀rú bá sàádé yẹn ó rò pé òun ni àyà yẹn tó yẹ sọ̀kalẹ̀ ni ó wà lọ sílẹ̀ kùmárì ni ìbá jáde ó wà nǹkan nínú ilé ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta àá wọn rí níjòkó wọn rí mọ́ṣáláṣí anábìrin lágbájá ọmọ lágbájá ń kọ́ àwọn náà mọ àwọn náà rí ẹ̀wà lọ́lé àwọn sàhábà wọn wà lọ́lé radiyallahu anhum pàtí wọ́n délé ẹ̀ wọ́n gbálẹ̀kùn gbálẹ̀kùn wọ́n gbúrò kó wà ní ilé ṣùgbọ́n kò jáde kí ló ṣẹlẹ̀ ó ní à tòun ti bàjẹ́ kí ni nǹkan tó ṣí ẹ́ tiẹ̀ sílẹ̀kùn ó ní rárá ó ní áyà tó sọ̀kalẹ̀ nípa ìmọ̀ gbóhùn sókè lórí ohun ànábì ohun lòun fall victim kìíní yẹn gbéṣẹ́ òun ti bàjẹ́ iṣẹ́ òun ti bàjẹ́ a àwọn tàbí gbọ́rọ̀ yẹn wọn lọ sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam pé lágbájá àwọn bá kan báyìí báyìí báyìí báyìí làbá tó ń ṣe ó ń sunkún ni ní tó ń sọ lélẹ̀ ànábì ní ẹlọ́ba sallallahu alaihi wa ẹ sọ fún wípé ọmọ àlìjánnà ni ẹ sọ fún kọ́ ọmọ àlìjánnà ni kó máa bọ̀ so àwọn sábì yẹn lọ́ba wọ́n sọ fún bẹ́ẹ̀ ìgbà yẹn ló ṣe ẹ̀wà ṣílẹ̀kùn so tọ́mọ sọ wípé nínú àwọn sábì tí anábì dìklẹ̀ àlìjánná wọn pẹ̀lú assurance látàyè kan tó kù sábì yẹn wà lára wọn sábì yẹn wà lára wọn sallallahu alaihi wasallam ìfẹ́ tí wọ́n ní sí ànábì wọn ti ń takò àfihàn òfin wa Muhammad sallallahu alaihi wasallam tó ló ń jẹ́ wípé àwọn ìfẹ́ yẹn ló ti ó ti mẹ́hẹ̀ nísìn látara àṣejù àwọn èèyàn kan látara ìgbó ẹ̀sìn yìí àwọn èèyàn kan táwọn náà pera wọn ní olórí ẹ̀sìn wọ́n jẹ́ kí ìfẹ́ ànábìwá muhammadu rọ̀tàlá kó dínkù lẹ́mìí àwọn èèyàn lẹ́mìí àwọn tó ń tẹ̀lé wọn torí pé ẹni tó lóun tó lóun tó ń kílẹ̀mù fóun nífẹ̀ẹ́ ànábì yìí ẹ̀ẹ́rí àpẹẹrẹ tó nífẹ̀ẹ́ ànábì lára rẹ̀ sallallahu alaihi wasallam látara ọ̀rọ̀ sísọ látara ìmọ̀ọ́nì látara ìmúra rẹ̀ ẹ̀ bí àpẹẹrẹ tó nífẹ̀ẹ́ ànábì lára rẹ̀ àfáà tó sọ pé òun nífẹ̀ẹ́ ànábì òun polongo mọ́lídì mọ́lídì nàbí ẹ̀wọ̀n àwọn kan ní àwọn ìṣe mọ́lídì mọ́ o ẹ̀ wọn nífẹ̀ẹ́ ànábì muhammadu sallallahu alaihi wa sallam tó káṣe mọ́lídì láàfin hàn wípé ànífẹ̀ẹ́ ànábì wa muhammadu sallallahu alaihi wa sallam ok fáìpé ni. Okay kò sí kankan náà àwọn sàádé tó ṣe mọ́wúlídì ànábì wa muhammad sọ̀rọ̀sọ̀là ọlọ́run dẹ́ ròyìn wọn pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sí ànábì muhammad sọ̀rọ̀láwọ̀ ayọ̀sọ̀là gbọ́dọ̀ náà ti ròyìn ẹ̀yìn tẹ́ fi mọ́wúlídì ìṣó ìfẹ́ tẹ́ ní sí. ẹ̀yin náà pariwo pé ẹ fẹ́ràn ànábì pẹ̀lú mọ́wúlídì tẹ́ ṣe tó wáyé pé lóòótọ́ lẹ fẹ́ràn ànábì ẹ wo ṣé bá nàbí ṣe rí ni ànábì ò rí bẹ́ẹ̀ ò fi ojú ju ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní káfù lìhìyà ẹ jẹ́ kí irùngbọ̀n yín pọ̀ ìdúsọ nìyẹn ẹ jẹ́ kí irùngbọ̀n yín pọ̀ torí pé irùngbọ̀n tiẹ̀ náà pọ̀ dáadáa ó pọ̀ gan ó ní ẹ jẹ́ kí irùngbọ̀n yín pọ̀ sọtọ́ báyìí pé òótọ́ lóòótọ́ lóòótọ́ ló ní ti ànábì àgẹ́gẹ́ bí àáfà jẹ́ kí irùngbọ̀n rẹ̀ pọ̀ mọ́ fàámọ́ mọ́ fàámọ́ àwọn méjì tí wọ́n wá láti ìlú kan délégéètì ni wọ́n láti ìlú wọn wọ́n dọ́dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn báyìí ó dán kólákólá ni anábì ni wẹ́ẹ́ hakuma egbékuma báyìí méjèèjì èwo lélẹ́ ìta ẹ̀ṣẹ́ ìlú gbogbo irúgbọ́n yín tó gbẹ tó ń dán yìí wọ́n ní bí olórí wa ṣe ní ká mọ́ fa nìyẹn anábì ni ọlọ́wọ́n ọba mi fa mi láṣẹ kémi dànù pọ̀ sí ẹ̀yin sọ yìí pé olórí yín ní kẹ́ mọ́ fa ti so òun fi mọ́lúdì jọ ti báyìí fẹ́ tó oníṣà nàbì sọ̀rọ̀ sálà tó ń kó àwọn obìnrin jọ rádaràdà nìyẹn ìyẹn ò kí ń ṣe ìlànà tọlọ́n kì í ṣe ìlànà nàbì wa Muhammad sallallahu alaihi wa sallam àfa tó ń pariwo kóhun nípa nàbì sórí mọ́lúdì gbogbo agbára rẹ̀ tó wọ gbogbo ẹ̀ ló ṣe kí ni o gbogbo ẹ̀ ló ń wọlé ṣé wọn nàbí ṣe máa ń múra nìyẹn ó kún sagbada ó kún lẹ́nu gbogbo agbára ló ń fi tó sí ẹ wá gbogbo ẹ wá ń wọlé ó ń gbálẹ̀ ó wá ń lọ ó ń bọ̀ ìmúra ànábìwá Muhammad kọ́ yẹn sallallahu alaihi wasallam ó sì nífẹ̀ẹ́ ànábì ó sì nífẹ̀ẹ́ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam tó bá nífẹ̀ẹ́ rẹ̀ wà á múra bó ṣe múra ó ní tó bá yẹ pé Abdullahi ẹrú ọlọ́run ọba ní ẹ́ ó sọ fún Abdullahi ibn Umar bẹ́ẹ̀ ó ní irfa ìzáraka fàṣọ rẹ sókè ẹ wo ìfẹ́ táwọn sábẹ́ yẹn ni kò ságídí aṣọ rẹ̀ ń wọlẹ̀ Abdullahi ibn Umar anábì dáta ẹni wọn náà orí tí wọ́n yẹ pàbò láì ní ẹrú ọlọ́run ní ẹlòótọ́ irfa ìzáraka fàṣọ ẹ sókè à ọlọ́run fà á sókè anábì ní zid tún fà á sókè sí òun fà á sókè ó tún ní zid fà á sókè sí ó ní tó fi dé àárín ojúbọ ẹsẹ̀ òun Abdullahi ibn Umar radiyallahu anhu wọn ní bó ṣe rí mí nìyẹn tó fi bọ́sálì ṣe àwọn àwọn sọ̀hábà bí wọ́n ṣe rí nìyẹn bẹ́ẹ̀ làwọn obìnrin wọn náà ọmọ ti ń gbọ́ ọ̀rọ̀ anábìwá muhammad rọ̀sálà wọ́n ń tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n èyí yí ọ̀rọ̀ rẹ̀ wò wọ́n ti ń yẹ wò tó ló fi jẹ́ wípé ọlọ́run ọba àlèkè ọlá bó ṣe sọ̀rọ̀ àwọn sàádé yẹn ọlọ́run àtàkì ìní mọ́nì títí wa ó fi wé mọ́nì àwọn sàádé yẹn pé tá a bá lè nígbàgbọ́ bí wọ́n ṣe nígbàgbọ́ àádẹ́ni ìmọ̀nà tá a bá lè dúró bí wọ́n ṣe dúró àádẹ́ni tabari àfa kan lé ní tó ń kílẹ̀mù àfa àfa àfa àwárí pé ìlànà rẹ̀ ó ti yàtọ̀ sí ìlànà àwọn sọ̀hábà yẹn ẹ̀jẹ̀ akẹ́kẹ̀rọ àfa rẹ̀ kò ṣe ní táwọn sáńtẹ̀lì ìṣe ní táwọn gbọ́rọ̀ rẹ̀ ṣe ní táwọn gbọ́rọ̀ rẹ̀ ìlànà yẹn tó bá ti yàtọ̀ sí ìlànà àwọn sàábẹ̀ yẹn ọlọ́ni fa in amanu bi misli amantum bihi fakọ̀dì sádà ọlọ́ni tó máa lè nígbàgbọ́ bẹ́ẹ̀ ìsàlẹ̀ ìṣe nígbàgbọ́ lé ní wọ́n ti dẹ́ ní ìmọ̀ náà fàyín tàwọn làwọ̀ tán bá kọ̀ tán gbẹ́rù gbọ́n rí tí wọ́n tẹ̀lé ìlànà wọn sàhábà yìí fa ìdàmà hum fi shiqaq ọlọ́ni wọ́n wà in disagreement ẹnu wọn ò ní kò fìtínà ó bá wọn so kò sí ẹnìkan yóò mọ̀ kílẹ̀mù àpáṣíp kan lẹ́nì fáàfá lòun onímọ̀ lòun ìmáàmù lòun mùkádámù kan lòun ẹ̀kíní kan mùdírù kan lòun àwárí iṣẹ́ ọ̀nà tó ń tọ̀ ó yapa sí ọ̀nà anabiwa muhammad sallallahu alaihi wasallam àtàwọn sọhábà jẹ́ kìí ṣe nípa ẹ̀ka gbọ́rọ̀ a máa lé àwọn èèyàn ni a máa lé àwọn ni so anabiwa muhammad sallallahu alaihi wasallam nù hadith yìí ó ní la yu'minu ahadukum ẹ̀ tí nígbàgbọ́ hata akuna ahabba ilayhi títí tí màá fi di ẹni tó nífẹ̀ẹ́ ju níwọ̀n aládìjì ju ọmọ rẹ lọ. o sì nígbàgbọ́ títí tí wàá fi nífẹ̀ẹ́ ìyẹn ànábì ju bó ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ lọ wà wà lídìí ju bàbá rẹ lọ bàbá rẹ tí wàá fi nífẹ̀ẹ́ ànábì ju bó ṣe nífẹ̀ẹ́ bàbá rẹ lọ wà náà sí àjùmáyìn tí wàá fi nífẹ̀ẹ́ ànábì ju ẹnikẹ́ni lọ láyé ìgbà yẹn ni wàá tó do nígbàgbọ́ òdodo kódà Umar ibn Khattab ó ṣẹ̀ gba ìsìláàmù ìgbà tó gbọ́rọ̀ yẹn ó wò ó pé mo nífẹ̀ẹ́ rẹ o ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ara mi ẹnikẹ́ni lọ ànábì ni ò sí nígbàgbọ́ ó dìgbà tó o bá tó nífẹ̀ẹ́ mi ju ara rẹ lọ ó ní náà nísìnyí báyìí mo nífẹ̀ẹ́ rẹ ju ara mi lọ ju ẹnikẹ́ni lọ anábì ní àlàn ìsín ló tó nígbàgbọ́ torí pé tí nǹkan yẹn ò bá rí bẹ́ẹ̀ títí ànábì ò bá jọba lẹ́mìí iwájú fẹ́ anybody lọ ẹni tá a nífẹ̀ẹ́ yẹn ju bá ti nífẹ̀ẹ́ ànábì lọ tó bá pa wá láṣẹ tó bá ta ko àṣẹ rẹ bá ta ko àṣẹ ànábì àtàṣẹ tọ́lọ́run àágbé ọlá fún àṣẹ tó ń pa wájú ànábì lọ àpẹẹrẹ kí a nífẹ̀ẹ́ ní ẹjọ́ ànábì lọ nìyẹn ibi fún ìwọ̀n mọ̀tẹ́rẹ́ mi pé mo nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ibi tí a mọ̀ pírátíkà ni in tó ń ṣe láàfin mọ̀ ṣé o nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ ṣé o nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ mọ̀tẹ́rẹ́ mi máa sọ lọ́rọ̀ lásán jaari inú iṣẹ́ tó ń ṣe jaari inú wà tó ń wù tó bá ti di pé àṣẹ tẹnìkan tó nífẹ̀ẹ́ o ti gbé lékè lórí àṣẹ tọlọ́run o ti nífẹ̀ẹ́ nìyẹn ju bó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run lọ ayé àkọ́kọ́ táfà mú wá nìyẹn ó wà nú àwọn èèyàn ẹ́ àwọn tó jẹ́ wípé yuhibbunahum kahubbillah wọ́n nífẹ̀ẹ́ ọmọ èdè nìyẹn bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ẹni tí ìfẹ́ rẹ̀ pẹ̀lú ẹnìkan bá ti ṣe déédéé ìfẹ́ tó ní sí ọlọ́run hábà mushrikun ẹlẹ́bọ nìyẹn níwájú ọlọ́run ká má sọ ìfẹ́ tàbí wà Muhammadu sallallahu ìyẹn láti jẹ́ ẹni tó ju kájú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run abilọ́n subhanahu wa ta'ala kódà kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kó ṣe nírọ̀rùn fún wa láti lè dá gbogbo ìmánì wa ìgbàgbọ́ wa sí ọlọ́run ìgbàgbọ́ wa sí ànábì wa Muhammad sọ̀rọ̀sálá kọ́lọ́ bá lè kíra kó jẹ́ kí kó jẹ́ kó bá ṣe ní ìgbàgbọ́ kí ó yẹ kóró kó tán wá lẹ́sàn-án ayé màá sí àmà inṣàlá àdúrà sórí hadisi tó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 wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a máa jó iye ẹ̀sìn bàbá àdínì ìyá àdínì balógun àdínì ọ̀tún àdínì akírùnkù àdínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ nínú Islam nǹkan yìí àbá lọ́wọ́ àwọn ẹni ìṣáájú nínú àwọn mùsùlùmí tọ́ba sọ pé ẹni ìṣáájú à àwọn sàbí àdàgbà Muhammad sallam àwọn ẹni mùsùlùmí àkọ́kọ́ tí ọlọ́run bá ní ṣe lábẹ́ ní kí a máa wòkọ́ṣe àwòkọ́ṣe ni wọ́n tó ń tá a bá ti ń ṣe nú ẹ̀sìn wa lédè à á wo àwọn ẹni ìṣáájú ìjẹ́ ń bẹ lọ́wọ́ wọn tí ò bá ti sí lọ́wọ́ wọn nú ẹ̀sìn tá à ń ṣe o à ní bá wọn ṣe so àwọn tí wọ́n ń joyè àdínì àwọn tán gbé e kalẹ̀ lákọ̀ọ́kọ́ àníyàn wọn kò burú lórí ẹ̀ nígbà náà là ń sọ àwọn kan kọ́kọ́ gbé e kalẹ̀ nígbà yẹn àníyàn wọn ni wípé wọ́n fẹ́ fi ẹ̀ńkọ́rẹ́jì àwọn tí wọ́n ti mọ̀ ṣẹ̀sìn dáadáa pé tá a bá ti fi jóye nínú mọ́ṣáláṣí bí a yóò mọ̀ wá ní mọ́ṣáláṣí wọ́n á fún ní oyè kan sọ̀nà fún lóye yẹn òun náà máa wúra rẹ̀ pé à á ti gbọ́ pé mo jẹ balógun àdínì ẹ́ mi ìsinmi sáfù wájú ní mọ́ṣáláṣí tí wọ́n sọ̀tọ̀ ìfọ̀ àwọn balógun àdínníwa àwọn ni wọ́n jókòó yẹn àjọmọ́ ń kí gbogbo gbà ní bàbá àdínníwa àwọn ni wọ́n jókòó yẹn tó àníyàn wọn ń gbà yẹn nìyẹn ṣùgbọ́n nígbà tó pẹ́ tó yá nǹkan yẹn padà ń yí padà ó di wípé àwọn tó ń fi àwọn èèyàn ju oyè àdínní ẹ́ àwọn tán lówó lọ́wọ́ tán fẹ́ gba owó lọ́wọ́ wọn ó ti yé àwọn ni wọ́n fi ń joyè àdínní tó wọ́n gbowó lọ́wọ́ wọn owó yẹn dẹ̀ ní àárín àwọn apá ìmọ̀ọ́mù náà ni àti làdáni àti gbogbo àwọn máa jẹ́ àwọn apá àkọ́bí sí mọ́ṣáláṣí ó ti yé àárín wọn ni gbogbo owó yẹn apá pín ni apá pín lówó yẹn tó ẹ padà wá rí i pé ẹ̀sán fi jẹ ọba lógun àdínì náà nì ẹ̀sán fi jẹ kíníkà àdínì náà nì ẹ mọ̀ rí i pé ó mọ̀ wọ kílọ̀bù lọ kódà ìmí inú wọn bó ṣe ń bá wọn tàdínì wọn mọ́ṣáláṣí lẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ náà ni ó bá wọn ṣẹyọ àwọn ẹlẹ́yọ̀ náà fún ní balógun kínní kan níbi ẹ̀yọ̀ wọn náà àwọn náà fi joyè ní chọ́ọ̀chì wọ́n tún fi joyè kínní kan náà ní chọ́ọ̀chì the same person so nǹkan ni tí wọ́n torí ẹ̀ ń ṣe ń gbà yẹn ó ṣe kí ni o kò tẹ̀ parẹ́ kò wúlò ìgbà yẹn náà kì í ṣẹ̀sìn àtúpẹ́sìn faramọ́ ń gbà yẹn náà ṣùgbọ́n àwọn ó tún rí nǹkan kan wí wípé àwọn ń fi ń pè wọ́n sẹ́sìn ni bùtẹ̀wulẹ̀ jẹ́ wípé kì í ṣe nǹkan tí ó rí lè tán ó kọ̀rẹ́tì tó ó ti yé bẹ́ẹ̀ ń sìn so nǹkan yẹn kì í ṣe nǹkan tí ó da tó nú ẹ̀sìn wa kálá jẹ oyè àdínì kan kìíní kan àdínì balógun àdínì ẹ̀sìn kọ́ ló mú yẹn wá fún wa ẹ̀sìn kọ́ ló mú yẹn wá fún wa tàbá bẹ́ẹ̀ ẹ̀kọ́rẹ́jì àwọn láti ṣe Islam káwá ọ̀nà ní àti ẹ̀kọ́rẹ́jì wọn láti ṣe Islam a lè fún wọn responsibility mọ́ṣáláṣí ká fún wọn ní àwọn ojúṣe tẹni tí wọn bá wa ṣe nǹkan báyìí mọ́ṣáláṣí tó kó bá a lè rí nǹkan yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ tí o mọ̀ gbé wá sí mọ́ṣáláṣí ní gbogbo ìgbà ṣùgbọ́n pé àjòyè àdínì kan balógun àdínì kan bàbá àdínì kan ìyá àdínì kan tó jẹ́ pé àwọn ènìyàn àdínì tẹ́ pé ẹ̀sìn ní ẹ pé o ṣùgbọ́n ẹ̀sìn ò sí lára àwọn tí wọ́n fi ń joyè yẹn ẹ̀sìn ò sí lára wọn wọ́n kàn gbé oyè ẹ̀ tó lé lásán ni ọjọ́ máa fẹ́ ṣe látò ìkọjú àti mólúdì táwọn àyìnbá yìí tí wọn kàn wá náwó owó náà máa fẹ́ gbà lọ́wọ́ wọn kí n torí nǹkan mi ẹ bẹ fún wọn láwọ́ọ̀dù mọ́ṣáláṣí àwọ́ọ̀dù kí ni mọ́ṣáláṣí ń fáwọn yẹn láwọ́ọ̀dù subhanallah àwọn àti mọ́ṣáláṣí di organization di company mọ́ṣáláṣí òfin fáwọn yẹn láwọ́ọ̀dù nǹkan tó rán gidi àwọ́ọ̀dù pé òun ló sin ọlọ́run bá jùlọ ẹ́ àwọ́ọ̀dù pé ó yan náfìlà torú rọ̀ sọ́nà bá yan náfìlà àbóhùn ló bá mọ́ṣáláṣí tàbí fún láwọ́ọ̀dù ní ọlọ́run ló ń fún yàn láwọ́ọ̀dù ẹ má jẹ́ kó gba ẹ̀sán ẹ̀ láti lé ayé ọlọ́run bá lẹ́kọ̀ọ́ lọ́ba wọn lọ́ba tí wọ́n sọ̀rọ̀ lọ́gbọ̀n kí ìyẹn wọn ṣe responsibility mọ́ṣáláṣí láti tọ́ka fẹ́ fáwọn yẹn láwọ́ọ̀dù ṣùgbọ́n àwọn tán fáwọn yẹn láwọ́ọ̀dù lọ́wọ́ wọn dáadáa torí kí ni torí owó yìí náà ni torí owó náà ni torí bàtí wípé sísẹ́mù mọ́ṣáláṣí àti commercialize ẹ̀ àti sọ́ọ̀dì ọ̀nà tá a fi ń pa owó wọlé tá a fi ń pa mọ́ṣáláṣí ò sí fúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ilé ìjọsìn la pé ilé káwọn èèyàn mọ̀nà káwọn èèyàn wá kí wọ́n gbọ́rọ̀ náà ní gbogbo ìgbà ibi tí wọ́n ti mọ̀nà òun ni mọ́ṣáláṣí jẹ́ kì í ṣe ibi tá a commercialize pé commercial center àwọn chọ́ọ̀kì churches lè máa jẹ́ commercial center tó ń ṣe business oríṣiríṣi tí wọ́n ní department lóríṣiríṣi ẹ business companies ni mọ́ṣáláṣí ò kì í ṣe company ààyè ìjọsìn tọlọ́hún ni fáwọn àfáàná ń gbìyànjú àti commercialize ẹ̀ lóde pé kí ló kù tá a ṣe àmọ̀ ṣe anniversary mọ́ṣáláṣí èwo anniversary àmọ̀ fáwọn èèyàn jóye èwo làbúrò fáwọn èèyàn jóye àmọ́ fáwọn yẹn láwọ́dù tó mọ́ṣáláṣí ti ní látìlù kọ́lìrì tí ó ṣe mọ́lìrì tí ó ṣe kìnnìkan tí ó ṣe subhanallah commercialization nìyẹn ẹ̀sìn faramọ́rù nǹkan bẹ́ẹ̀ so káwọn èèyàn fi pàtìpàtì lẹ̀ àwọn tó ń ṣe náà àwọn náà ń ṣe torí owó ni kì í ṣe torí kankan kì í ṣe torí ìjọsìn kì í ṣe torí tọ́lọ́hùn torí owó ni wọ́n fi ń ṣe sábà encourage àwọn èèyàn ẹ̀jẹ̀ ká encourage wọn pẹ̀lú nǹkan míì kan bá lè wá ṣẹ́sìn fún Allah subhanahu wa ta'ala kò jẹ́ bó ṣe jẹ́ wọn lọ́wọ́ àwọn náà. Thank you. naam wọ́n ní ọ̀rọ̀ nípa anniversary ṣíṣe ǹjẹ́ ìgbàláyé wà nínú islam láti máa ṣe anniversary yearly anniversary àbí anniversary ten years anniversary five years anniversary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí àwọn èèyàn máa ń ṣe. Ah, nínú àwọn nǹkan tí ah, ọ̀rọ̀ wà lórí ẹ̀ láàrin àwọn onímọ̀ ọlọ́sọ̀pá àwọn onímọ̀ àtọ́nípa àwọn kọ́là nínú ẹ̀sìn kó jẹ́ wípé wọ́n ti kọ tírà lórí ẹ̀ láti sọ nípa ìmọ̀ọ́ṣe anniversary lára rẹ̀ náà ni ah, Eidul Watan tí wọ́n ń pè national day wọ́n ń ṣe national day ní àwọn countries tó àwọn alárúbáwá náà máa ń ṣe láwọn ìlú wọn national day so gbogbo ẹ̀ náà bíi anniversary kankan náà ni gbogbo ẹ̀ so company náà ń ṣe anniversary ten years anniversary ẹ̀ school náà ń ṣe ten years anniversary two years anniversary five years anniversary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ǹjẹ́ ìgbà láyé wà fún nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ dákun kí ni yàtọ̀ láàrin anniversary yẹn àti birthday celebration pé yẹn ṣe birthday ẹ ṣíyàtọ̀ wà ń bẹ̀ kò ṣíyàtọ̀ ń bẹ̀ àrántí ẹni tí mo ń ṣe birthday ọdún mẹ́wàá fún ọmọ mi mo ń rántí wípé ìgbà tá a bí ọmọ yìí ó máa ti pé ọdún mẹ́wàá lónìí ẹ so company tí mo dálẹ̀ náà ti pé ọdún mẹ́wàá lónìí kò sí yàtọ̀ birthday celebration anniversary kankan náà ní méjèèjì ìyẹn ló fà táwọn afá tí wọ́n kọ síra nípa rẹ̀ wọ́n ti sọ yìí pé ilé ìran bídíà ni tí ẹsìn ò fara mọ́ torí pé tó bá ti ń gbé ojú ìdì wá ẹ tó bá ti ń gbé ojú ìdì má pè ní ìdì ó ní nǹkan tó máa ń lọ tó máa ń pààrà tó máa ń lọ tó máa ń pààrà náà fi ń pè ní eid ẹ ó máa ń wá lọ́dọọdún tó ń tó bá ti ń dé ojú eid wá wọn ní kí mùsùlùmí yàgò fún nǹkan yẹn kí mùsùlùmí yàgò fún tó irú ẹ̀ ní birthday tó birthday ó gbé ojú eid wá ẹ ìfi ọmọ mi pé ọdún kan àbí èmi náà mo pé ninety years lẹ́nìí kí ni mo ń ṣe mo ń celebrate ó ti gbé ojú eid wá ẹ. Eh? kò sínú ìlànà àwọn mùsùlùmí ẹni ìṣáájú wọ́n ní ká ṣe kí ni ká fún sọ àfáà so the same thing Eidul Watani yearly national day tí wọ́n ń ṣe káàkiri kí ni kan independence day ó ti yé so ó gbé ojú Eid wa ẹ̀hẹ́n every October one àbí à ń ṣe independence day ó gbé ojú Eid wa wọ́n níbi díà ni kò ẹnì kan tó náà kò jẹ́ pé báyìí sáwọ́dí ló ń ṣe àwọn àfa àwọn náà wọ́n kọ́ sínú tíra wọn wípé kí ni o wípé ibi dí àná ẹ pé wọ́n ṣe national day ó ti yé ń so the same thing náà ni pé mo ní school mo ní mọ́ṣáláṣí mo ní mọ́dárásà mo ní ilé-ìké ilé-ìké wa fẹ́ tenth year anniversary a fẹ́ ṣe fifth year anniversary so same thing náà ni òun náà gbé ojú ìlú wa so àfa declare gbogbo àwọn kíní yẹn gẹ́gẹ́ bí kíní o rẹ̀ bí bídà yìí sí àgbọ̀dọ̀ bá wọn kópa ń bẹ̀ tó tá a gbọ́dọ̀ bá wọn kópa bẹ́ẹ̀ ọ̀nà oríṣiríṣi wà tá a lè fi satisfy àwọn workers wa tá a lè fi dùn wọn nínú ẹ́ sọ̀kàmọ́ dúró di anniversary ten years anniversary ẹni tó ní company tó ní àwọn ọmọọṣẹ́ bíi mẹ́wàá sọ̀kọ́mọ́ dúró di ten years anniversary two years anniversary pé end of the year party kátó pàṣẹ ọbẹ̀ satisfy wọn ọbẹ̀ ṣe party ọbẹ̀ ṣe gbọ́ ọbẹ̀ ṣe àwọn rárá kò ní gbogbo yẹn ọjọ́ kan kan lè wo tó yá gbogbo yín twenty twenty thousand lákàntì yín ẹ lọ fi jẹ chicken mega chicken ẹ́ ó lè sọ pé gbóyẹ ká lọ kò kó wọn lọ síbi kan kọ́ lọ jẹun kò náwó fún gbogbo wọn ẹ̀hẹ́n so ọ̀nà tá ń gbà satisfy àwọn èèyàn wa ó pọ̀ ẹnì kan sọ wípé ha ẹ máa condemn birthday báwo lọmọ ṣe fẹ́ wà happy ẹ báwo lọmọ ṣe fẹ́ dùn pé ẹ ṣe birthday fóun àwọn ẹgbẹ́ gbogbo náà ń ṣe birthday so bàbá ti ṣe birthday ó tí ì mọ ọ̀nà tó lè gbàdé sínú ọmọ ẹ̀dùn ó kàn lè wo tuntun pé kó má sọ fún uninformed ẹ́ kó kàn dé láti skul báyìí àti tó máa sọ pé bí ń pa mí kó kàn ní kó lọ wẹ̀ kó dress up kó dẹ̀ gbé kó dẹ̀ gbé níṣó bóla lọ́dábì má wọ̀ rí ó débẹ̀ báyìí kó rí pé ah subhanallah kí ni ẹ máa dùn kó ṣeré kó ra kọ́ fún kó jẹ kí lẹ́ ń ṣe ó kàn wẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún ni ó dúró de birthday tó ń ṣe birthday ọdọọdún sọ àwọn sáà lè ṣe láti jẹ́ kí ni wọ́n dùn pọ̀ láì ṣe pé à ń celebrate birthday pẹ̀lú wọn so eléyìí gbogbo anniversary wọn yẹn kò sí àtọ̀ ń bẹ̀ so àwọn afa àtọ̀ yìí pé bíi dáhà náà ni ìdájọ́ tí ó wà fún wallahu a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته